اتقوا الله تعالى وكونوا مع الصادقين واعلموا أن الله سبحانه وتعالى حرم الفواحش ما ظهر منها وما بطن وحذر من قربانها والأسباب الموصلة إليها رحمة بكم وصيانة لكم عما يضركم في دينكم ودنياكم واعلموا أن من أعظم الفواحش التي حرمها الله في كتابه وعلى لسان رسوله صلى الله عليه وسلم فاحشة الزنا قال سبحانه وتعالى ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا عباد الله ومفسد الزنا من أعظم المفاسد وهي منافية لمصلحة النظام العالم في حفظ الأنساب وحماية الفروج وصيانة الحرمات والزنا وسبيل عذاب في الآخرة وخزي والنكال ومما يدل على فاحشة وشنعته ما رتب الله عليه من الحال الصارم قال سبحانه وتعالى الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جدا وهذا ذا وهذا حظ الزاني بك الذي لم يتزوج أما حظ الزاني طيب وقد تزوج فإنه يرجم بالحجارة حتى يموت عباد الله وقد علق سبحانه وتعالى فلاح العبد على حفظ فرجه من الزنا فلا سبيل إلى الفلاح بدونه قال سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى قوله سبحانه وتعالى والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون adáwọ̀pẹ́ fọ́lọ́n ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá annabuwa Muhammad sallallahu alayhi wa sallam kútùbà wa èyí tí a tún fi rán létí lórí ẹ̀ òun náà ni at-tahdhir mina zina wa asbabi ìṣọ́ra ẹni kúò kúò níbi zina ṣíṣe àti àwọn kan tó jẹ́ okùnfà zina. zina àwọn nǹkan tó jẹ́ pé tí yẹn bá fi àwọn nǹkan yẹn lẹ̀ àbí látara ṣíṣe omi ó lè fà á tí yẹn máa ṣe zìnà. ọlọ́run ọba ọba tó dá wa gbogbo nǹkan tí ó dá pátá tó lè jẹ́ ìparun fún wa nílé ayé. tó sì lè jẹ́ wàhálà fún wa lálẹ́ kìyàmà àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba sì lè wọ̀ fún wa gbogbo ń tẹ́ ẹ bá ti rí pé ọlọ́run ni ẹ máa ń ṣe nǹkan yìí ẹ máa ń ṣe nǹkan yìí bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ àwọn afábá dáadáa fún wa á rí pé àwọn nǹkan wọ̀nyí ó lè fa wàhálà fún wa láyé tá a bá àgbákò sì ń bẹ lórí ẹ̀ lálẹ́ kìyàmà lẹ́yìn bá ṣe nǹkan náà ẹwọ tí mímu lápèjúwe ọlọ́run ní ká máa mutí gbogbo wa náà ní sẹ́ni tí ó kì í mutí kọ́dẹ̀ ń mú ó mú àgbákò tí ń bẹ lára ọtí láyé tí máa ba ọmọ ilé àbíyàn jẹ ni àti máa ba àwọn nǹkan míì jẹ nínú àgọ́ ara wa tó bá tún wá dijọ́ àlè kìyàmà ìyá ń bẹ lálẹ́ kìyàmà tí yóò jẹ lórí ẹ̀ pípín yẹn mutí bẹ́ẹ̀ náà ni àrùbá owó èlé jíjẹ lára àwọn nǹkan tó ara àwọn nǹkan àbàjẹ́nu tọ́lọ́wọ́n bá fi léèwọ̀ pàgbọ́rọ̀ ṣe wọn ẹni tọ́lọ́ bá ní kó súnmọ́ àwọn àáfàá tó bá ṣe àlàyé fún yóò mọ àgbákò tí ń bẹ láyé fẹ́ni tó bá jẹ rìbá àtẹ́ntó náà ti jẹ́ rí ààrẹ tó jásí pé etí fi ń sọmọlúàbí tó kù láyé ní ilé lẹ́yìn ìgbà tó dàgbà tán ilé tó ṣẹ́kù tó rò pé òun lòun mọ̀ fi gbọ́ bùkátà ara òun nígbà tó ń dogbó torí rìbá tó jẹ wọ́n sì gbalè lọ́wọ́ rẹ̀. àárí ẹlòmíì jẹ́ pé mọ́tò ti fi ń ṣẹ̀ṣẹ̀ rìn wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì ó di ẹdun arin lẹ̀ látara rìbá. àgbákò wàhálà tó bẹ́ bá nàìjíríà lónìí látara rìbá jíjẹ ni o tòtí ẹ bá súnmọ́ àwọn àfa dáadáa ẹ bá ṣàlàyé fún wa ewu àti wàhálà tí ń bẹ láyé tó fẹ́ràn jẹ rìbá wọ́n ṣàlàyé àtẹni tó jẹ́ rí gbogbo àwọn tó ń ṣe cooperative tí è ṣe islamic cooperative àwọn náà ti máa mọ nígbà ń sọ ìgbé àwọn tọ́ ni ó àfi tí ò bá fẹ́ jẹ́ ọ́nu wa gbogbo ń tọ́lọ́ ní ká jìnà sí àwọn nǹkan wọ̀nyí tó rí àǹfààní wa láyé ni káàsì má bàa jẹ àlìkíyàmà bẹ́ẹ̀ náà ni zina ṣíṣe ara àwọn ìbàjẹ́ tó yẹ kí látara ṣíṣe rẹ̀ èèyàn lè rí parun láyé èèyàn ó sì rí ìyà ọlọ́run ọba lálìkíyàmà òun náà ni zina ṣíṣe zina ọ̀dá o àwa náà ti rí àwọn aburú tó tara sínà jáde àrùn kò gbóògùn èyí tá à ń pè ní aid látara sínà ló ti tẹ̀ ara abú tí ń bẹ́ẹ̀ bí sínà nù nítorí léyìí lára àwọn nǹkan tó lọ́wọ́ ọba tó ṣe léwọ̀ fún wa pé jìnnà sí tó ṣàlàyé nù Al-Qur'an òjíṣẹ́ rẹ̀ náà tún ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ òun náà ni zina ti ṣe látara ìfẹ́ ọlọ́run tó ní sí àlè ọmọ yìí àbí tá a sọ pé tó ní sí àwọn ọmọ èèyàn àwọn nǹkan tó wá wẹ́ pé ó lè fa zina nǹkan yìí lè fa zina nǹkan yìí lè fa zina nǹkan yìí lè fa zina àwọn nǹkan tẹ́ pé tíyẹn bá ṣe ó lè fa zina ọlọ́run tó wá sí àwọn nǹkan yẹn léèwọ̀ fún wa àwọn nǹkan tọ́nà wọn bá ṣe léèwọ̀ tẹ́kó lè bá sì náà yìí èyàn lè máa tí ẹ bá fojú lásán wò tí ò bá fojú ìmọ̀ tí ò fi wò èyí ń rò pé kí ni bẹ́ńbẹ́ léyìí tọ́nà wọn aláàgbọ̀rọ̀ ṣe abẹ́yìn àwọn àfáà yìí ẹ̀ mọ́tẹ̀ ń sọ ni eléyìí ni ká tún máa ṣe pẹ̀lú ògùn ọlọ́run a máa ṣe àlàyé lè fún wa lẹ́kùnrin zina ti ṣe lára àwọn nǹkan tí ó ká jìnnà torípọ̀ náà wọn bá sọnù Al-Qur'ani kẹrì ó ní wala taqrabu zina ọlọ́ọ̀ni ẹ má súnmọ́ sínà ẹ má súnmọ́ dépò pé ṣe é sẹ́pẹ́ ìtọ́nikẹ́ni bá ń súnmọ́ má ṣe ní jẹ́ bẹ́ẹ̀ gbàtọ́ lọ́wọ́ bá ń sọ fún anábìwá Adam àti ìyá àwa pé méjèèjì wala taqraba. هذه الشجرة igi yìí o ẹ̀yin méjèèjì ẹ má dédìí ẹ̀ ọlọ́run ní ká má àwọn pé bá ní ayé ń dààmú wọn ni bí ìgbà ní ń dààmú wọn ni wọn lọ́lọ́ ní káwọn máa ó ní àwọn máa ni kò ní káwọn máa sì àwọn ó ṣe pé àbọ̀ ọ̀rọ̀ láwọn sọ fọmọlúàbí ẹni tẹ́lẹ̀ rẹ̀ pé nílàkà ilẹ̀ bá ṣe dáadáa tó bá dọ́gba gbogbo ọmọ sọ gbólóhùn báyìí lẹ́nu wọ́n ní ọmọ súnmọ́ nǹkan yìí ẹ má súnmọ́ láwí ọ ti mọ̀ pé ti ń jẹ́ ni pé ẹ má ṣe é àwọn nǹkan tó wá lè fà á tí yẹn fi ń súnmọ́ ọ ni ọ wà jìnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí yàtọ̀ sáwọn ọ̀dọ́ àná àná tí wọ́n ti lọ bí àwọn bàbá wa àwọn ọ̀dọ́ tó ní àwọn nǹkan tọ́lọ ní kí wọ́n má ṣe wọn ti súnmọ́ zìnà ọ́ ṣe zìnà ọ ti kọ́kọ́ súnmọ́ zìnà ìwà arábìnrin àti arákùnrin ọ̀dọ́ látara pé ìwọ ọkùnrin girlfriend ìwọ obìnrin ìwọ náà ní boyfriend nítorí wọn kò sí ọgbọ́n tí ẹ fẹ́ dá sí láwùjọ àdáadáa tá a bára wa yìí bẹ́ẹ̀ bá tilẹ̀ pé ń pìpẹ́ǹdì ara yín pé future partner zinota rẹ̀ bọ́ òun nítorí pé ẹ máa wá ara yín lọlé ẹ máa bá ara yín sọ̀rọ̀ lérí fóònù àwọn nǹkan wáyìí yóò padà fà á pé méjì ẹ padà súnmọ́ra yín ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ṣerú ẹ̀ kọjá nínú ọgọ́rùn nínú ẹgbẹ̀rún bóyá láti rí ẹyọ kan ṣoṣo tún wò padà sí sinamá. tẹ́bàgbẹ́ ntọ́mọ̀ bá ń sọ yìí wala taqrabu zina ẹ má súnmọ́ zina ọ ti súnmọ́ látara pé boyfriend girlfriend kò sí kan tí ń jẹ́ bẹ́ẹ̀. kọ́dà àwọn mi àmọ́ abẹ́ lọ́rùn àfà ẹ fún wa ní ẹ̀rí tó ní ẹ má kò sí boyfriend. àìní àìnílàáká ìlẹ́yìn òní kọ́ni káwọn àbá máa pé boyfriend ò dáa girlfriend ò dáa kí wọ́n ètò aláwọ̀ kọ́lá bó zina nítorí pé tẹ́wọ́ fi lè ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ padà súnmọ́ra yín ni ẹ sì wà àwùjọ tá a bára wa máa ń yàn púpọ̀ a sì máa bàyàn lọ́kàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa lónìí àwọn nǹkan dáadáa dáadáa dáadáa táwọn òbí ti ń ṣe fún yín ẹ̀yin ò ṣe fún wa o. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa lónìí àwọn dáadáa dáadáa dáadáa àwọn àìdá tí wọ́n ń kọ́ fún yín àwọn òbí ti yín ẹ̀yin ò mọ̀ kọ́ fún wa. ara àwọn ara àwọn ipa táwọn òbí náà ń kó látara zina lélẹ́yìí. níjọ́ àwọn àná àwọn ẹ̀yà wa tí wọ́n di afárá lónìí. àwọn tí wọn ìgbà táwọn bá wá wọn fi mọra wọn ń wọn tí ò bá ti wọlé wọn arábìnrin yìí àti kọjá wájú lé wọn àti nílá kò ní kọjá wájú lé wọn wọn lè má ríra wọn rárá láàrin oṣù kan bọ́lá wọn omi lè má ríra wọn rárá ó fi tó ríra wọn àwọn òbí kan lọ tọrọ ni kò ọkọ mi lókè odò tó síyàn nísìn ẹ̀yin yá wa ààyè tí mo fi gbá ẹ̀yin ẹ̀yin fi gbà wa o ọlọ́run ó sì bí dáadáa yóò bí ẹ̀ jẹ ìyá sí àwọn tí wọ́n ń dán owó jìyà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí wọ́n á máa darí léwé bọ̀ lọ́kùnrin lóbìnrin ara wọn wọ́n bá yálé náà àwọn ìyá náà gbàgbà púpọ̀ gbogbo eléyìí ẹ̀yin náà ìlọ́wọ́kún bíba àwùjọ jẹ́ gbogbo òbí tó jẹ́ kí ọmọ rẹ̀ ọkùnrin ó mú obìnrin wálé wọ́n tún wá kí kí mọ́mì kí alájà alájà bọ́sẹ̀ rẹ̀ o láàhìláàhì tọ̀tọ̀ wọ́n wá wọlé ọgbọ̀nsẹ́jú wákàtí kan wákàtí méjì. lẹ́sìn náà kọ́ra wọn àbí tó bá tún tọ́ ẹ̀sìn bọ̀ wọ́n tún wá bẹ́ẹ̀ ẹ̀sìn ń wò wọ́n wàláì làbí. níjọ́ ńlá máa ń pé kò sí ilé kankan tó máa lé bẹ́ẹ̀ lọrin níjọ́ ni àwọn abáwọn lè ṣe yẹn ràn eléyìí yàrá wa yìí ọ̀dà mílíọ̀nù ń kan ìmọ̀ báyọ̀ lọ́kàn jẹ́ àwa rí àwọn nǹkan yìí bí aburú mọ́ ẹ báwùjọ yìí ti dọ̀tí púpọ̀ àwọn nǹkan tó ń rí ní aburú lánàá gidi àwa rí lábú lónìí àti wá rí nọ́mà àwọn òbí náà ti rí gẹ́gẹ́ bí pé ó nọ́mà ni tó bá ti rí bọ́sẹ̀ ti pẹ́ wọ́n máa bí ọba tó dé pé tí ò sí ìwà àti yábọ̀ ọjà ni subhanallah lọ́mọ tẹ́ ẹ̀ mọ ìyá rẹ̀ tẹ́ ẹ̀ mọ bàbá rẹ̀ tẹ́ ẹ̀ mọ létí gbé àmọ́

ọ̀nà burúkú gbáà ó nà sìnà sìnà ó ti di àwọn èèyàn lẹ́sẹ̀ yín lónìí ẹ máa rí obìnrin tó wà ń yọkọ wàláì láti àwùjọ yìí ti bàjẹ́ bá èmi ò wá mẹ́yìn mẹ́rin tó tó ẹ máa rí àwọn obìnrin tó ti wà ń ọkọ máa sọ pé àwọn aláàánú ọkọ Ah, ọ̀tọ̀ ní bá bá wọn mọ́ ọ̀tọ̀ lọ́láàánú wọ́n ti rí gẹ́bí nọ́mà tí sọ pọ́sibù kọ́ mọ́ lálẹ́ wàláhì ìdìnnà lẹ́ ń ṣe o àtẹ̀yìn ọkùnrin náà àwọn ọkùnrin náà ń ṣe dìnnà o subhanallah ó tẹ̀ táwọn kan àwọn kan gbàdé pé ẹ̀fọn bí máa fẹ́ wọn ni àwọn náà rò pé nọ́mà ara jẹ́ wọn ni wọ́n máa fi ṣe báàrí ṣe àwọn olè má ọlọ́kọ̀. ọlọ́kọ̀ wá ní ṣe zina a sì ráwọn ọlọ́kọ̀ tí wọ́n ṣe zina o zina ti ṣe ó ti ba àwùjọ yìí jẹ́ ẹ wá wo àwọn tó ń ṣe zina yìí àwọn nǹkan tó lọ́wọ́ fi rọ́pò zina fún wa táwọn bá ṣe àwọn èyí náà máa yẹnu gẹ̀ẹ́rẹ̀ wọ́n máa yẹnu gẹ̀ẹ́rẹ̀ fẹ́ni tó bá ṣe nǹkan náà wọ́n máa bù. lára ń tọ́lọ̀ ọba fi ní wọ ọkùnrin tó fi ní ṣe zìnà oníkọ́ ọfẹ́ ìyàwó kan lọ ọlẹ́fẹ́ méjì mẹ́ta mẹ́rin ògbó ọ̀jọ́ bá ń lọ. bẹ́ẹ̀ bá wá rẹ̀ nǹkan fẹ́ ìyàwó ju ẹyọ kan lọ lásìkò tá a wà yìí ó dẹ̀ lọ kàwé sẹ́kọ̀ọ́ dẹ̀ lọ kàwé nítorí ìwé náà kò jọ wá lójú ìwé gọ̀ ìwé gbọ́ tó dẹ̀ lọ kàwé èyí táwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tó kàwé náà nù kó máa kó kéde jẹ́ máa pè é tó pé ìwé máa ń dínkì yóò gọ́ ni gbogbo àwọn òfin Nàìjíríà wa yìí ìwé náà ẹ ṣe òun ló fi pé òfin wa gọ̀ ẹni tó bá fẹ́yàwó kan tó fẹ́yàwó méjì mẹ́ta wọ́n wá ní lásìkò yìí ó mọ tó kànú ọ̀rọ̀ rẹ̀ zìnà ló wá kàn tiẹ́ bí wọ́n ṣe zìnà tiẹ́ ló dáa ẹ dákun àwọn ọ̀nà tá à ń gbà ṣe sì náà pọ̀ àwọn títà àwọn títà secondary school náà tí wọ́n náà ń bẹ lára wọn gbogbo ọmọ kéèké tí wọ́n fi sábẹ́ yín ẹ̀yìn ọlọ́run ẹ̀jẹ̀ kan gbádùn wọ́n ń dẹ̀ kọ́wọ́ mẹ́ náà o ní secondary school wọ́n ń dẹ̀ kọ́wọ́ mẹ́ o àtàwọn ọ̀gá tí wọ́n ní kọ́mọ wá kọ́ sọ́lọ́dọ̀ rẹ̀ áá ah, ah, àwọn lẹ́jọ́ra ni wàhálà subhanallah àwùjọ nàìjíríà yìí zinoma ni zina ọ̀dọ̀ wọn so zina ti ṣe àwọn nǹkan tó lọ́wọ́ bá tóbi délé wọ́n pọ̀ ìbàjẹ́ ti ti àkọ́kọ́ nínú àwọn ọbú tí ń bẹ́mi zina bí ẹ bá ti ń ṣe zina láyé ọfẹ́ dẹ́kun ọlọ́run rúnu ètò ọlọ́run tó gbé kalẹ̀ pé ètò rẹ̀ bẹ́ẹ̀ ti máa ń lo ayé ìwọ bá fi lẹ́sẹ̀ sí ná ọtí tètò ọlọ́run rú máa wá rẹ tí kọ́lọ̀ ń da tiẹ̀ náà rú. torí gbogbo ẹni tí ó bá dúró ń do pé ètò táwa ṣe bí nǹkan ṣe dùn bí ó ṣe máa lọ lẹ́kùnrẹ́rẹ́ ní wọ́n wọ́wọ́ ẹni bá fẹ́ dà kan náà rú pípa bá ka bóra ló ṣe kó tó da nǹkan rú láti da tiẹ̀ rú ipa ọlọ́run sì kan ọ ètò ọlọ́ọba tó gbé kalẹ̀ tí ayé ọmọ bí dùn tí ó máa fi lọ wọ́wọ́wọ́ à ń pa ara ẹni òfin sí ní sí à ń bínú ara ẹni òfin ní sí gbogbo ẹni tí bá ti ń ṣe jìnnà ó dètò ọlọ́ọba rúnu inú ẹni bẹ́ẹ̀ tí ò bá filẹ̀ kọ́ máa rẹ tí bọ́lá wọn dètò tiẹ̀ náà rú wọ́n náà tẹ̀lé pé kí n dàrú mọ́ ọlọ́wọ́ tẹ́lẹ̀ lára ètò ọlọ́run ni pé ọlọ́run ọba fẹ́ sọ mọ̀lẹ́bí kí ká lóò kó lè dá mọ̀lẹ́bí tí ẹ̀ mà kí mọ̀lẹ́bí eléyìí mọ̀ sáfíà yín gbogbo tí bá ń jẹ́ ẹ̀jẹ̀ tèmi kí n máa rí pé ẹ̀jẹ̀ mi lélẹ́yìí ètò ọlọ́wọ́n bá ní o kí ẹ̀jẹ̀ tèmi mọ̀ sáfí ọ̀dọ̀ọ̀dọ̀ ọlọ́dẹ̀dẹ̀ kí tẹ́lọ̀ omi ọ̀nà mọ̀ sáfí bẹ́ẹ̀ gbogbo ẹni máa ń ṣe sìnà ó ti da ètè rú nù. anabi sallallahu alaihi wasallam anabi ti ti sẹ́pẹ̀ látẹnu ọlọ́run pé gbogbo ẹgbẹ́ ń bẹ̀rù kọ́ báyìí wò kò ní wo àdìjẹ́ náà ọba anabi sallallahu alayhi wa ní gbogbo ẹni wo ọmọ tó bí ọmọ rẹ̀ iwa wá ń wò ó nínú mọ̀lẹ́bí mi kò sí lé kílẹ̀mù ẹ̀ anabi ní kò ní wo àdìjẹ́ náà ọlọ́run kò tí ì yọ ìyá ní ìyàwó ọmọ sílé ọkọ rẹ̀ náà gbọ́dọ̀ ọmọ yìí bí ẹ bá wo ẹnu mi gẹ́lẹ́ àmọ́ wọn ò bí ọjà àtọ́lọ́pọ́mọ ìrẹ́lẹ́ yìí ọ̀sùn ẹ̀wọ̀n ni ànábì nínú ọkùnrin bẹ́ẹ̀ kò ní wà àdìjẹ́nà ọlọ́run ọba. obìnrin tó gbé ẹ̀jẹ̀ ẹlẹ́gẹ̀ mọ̀lẹ́bí ẹni mọ̀lẹ́bí tó gbé wọnú mọ̀lẹ́bí mi ànábì nínú ọ̀nà kò ní wà àdìjẹ́nà ọlọ́run ọba gbogbo obìnrin tó gbé ọmọ ọba tó gbé bọ́sùn kò ní wà àdìjẹ́nà sọ pé ibú ti náà rẹ púpọ̀ báyìí àbíkọ́ túbá o bọ́ọ̀lọ́ ti wá túbá láti clear bí ọmọ ọmọ ọba jẹlọfọ ọmọ ọba gbé kó lé ọ̀tún gbọgbọgbọ yé kó wá sílé ọba rẹ̀ bọ́ọ̀sẹ̀ túbá nu àwọn bọ́ọ̀sẹ̀ wà bẹ́ẹ̀ tọ́ọ̀ lè yẹjú ẹ̀ àdìjẹ́nu ọlọ́run ọba àlébí lọ́run ṣe léwọ̀ fún ọ torí ẹ̀ lọ́ fi ń kírun torí ẹ̀ lọ́ fi fi ọjà rẹ̀ lẹ̀ lọ́ fi wá mọ́sálásí àbí torí ẹ̀kọ́ lára àwọn abúrú tún lẹ́bi jìnnà lélẹ́ ìjọba. sinna ti ṣe ọlọ́run ọba látara bó ṣe burú tó ọlọ́run ọba fi ìyà sí níyà tó lágbára ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim az-zaniyatu waz-zani fajlidu kulla wahid minhuma mi'ata jadda bí ìdílé ṣe burú tó. ẹni bá ṣe sìná lọ́kùnrin àtẹni bá ṣe sìná lóbìnrin méjèèjì ẹ̀sìn wọn hundred bilala gidi kìí ṣe bilala àtàtẹ́nìkan máa tàn ọ́ pé ẹgbẹ́yin sábíyá ẹ̀yìn wọn gbé sábíyà eléyìn ò sínú tíra kọ́ bá dùn mọ́dún kí àníkẹ́ àwọn tí wọ́n mọ̀ lọ́gà tí wọ́n ṣe ń blála ọgọ́rùn-ún ọkùnrin tó ṣe sìná obìnrin tó ṣe sìná náà wọ́n ṣe òun náà ń blála ọgọ́rùn-ún hundred hundred bilala ó ní wọ́n lù wọn kọ́dà àwọn oníwò pé eléyìí pẹ́lẹ́pẹ́lẹ́ yìí bẹ́ẹ̀ bá sílé lọ́gọ́rùn-ún bílẹ̀ yóò máa kù ẹja lu fifty kọ́dà ẹ̀gbọ́n ọ̀lú ninety nine hundred ẹ̀gbọ́n pé èyí ń. ẹni tó bá ṣe zìnà tí ètí ṣe marriage sọmọ náà fẹ́ marriage báyìí ah, marriage ti dàrú wàláì ìlú àwùjọ ti dàrú gan púpọ̀ bá àgọ́ ta gbọ́n mọ́ àwòtẹ́ ẹgbẹ́ àrímọ́ nísìnyí àwọn ọmọ ti wá wọ́n mísì gan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ń ṣe nísìnyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ninety ìgbéyàwó tó ṣe nísìnyí ni irọ́ ni ìgbéyàwó rọ́ ni lẹ́yìn ọlọ́mọ kan lẹ́yìn ọmọ méjì ló pọ̀ omi tíyàwó bá ti bẹ́ẹ̀ dé tán ọmọ ọlọ́rin nù ó wọ́n ti á kọ́kùnrin ní wọ́n lọ kọ́kùnrin àbáàtọ̀ wọn náà yafáyé kálífù láàbí fún un àti fatiha subhanallah talentan sẹ́ǹtàn náà ni kò síyàwó mọ́ nísìnyí ó ti di nọ́mà pétọ̀ ó ti lóyún ó ti wá sẹ́kú mọ́ tẹ́ẹ̀tẹ́ rà yẹn pé bá lóyún jọ wọn yóò sápò ńlé ni yóò sápò yányán yóò sápò ńlé bá fi lè ní oyún nígbà táwọn nígbà tó fẹ́ ń dàrú bọ̀ díẹ̀díẹ̀ àwọn ti kéré ń gbà náà wọ́n máa wá láàrin oṣù kan nísìn ilé ni ó wà kí ni fàá tí ò sí ojú ẹ báyìí ìmọ̀ tó ṣe mí o ó sì mọ̀ fóun lóyún ni láàrin oṣù kẹ́sìn bẹ́ẹ̀ lé wọn mo lóyún náà ni tá ń fún ọ lóyún òun àna ọtí ọkùnrin kan ránran báyìí ọkùnrin ránran ní mo ń fìyàn lóyún kò túbọ̀ sílé rí tó ránran ní ọ́ kọ́lọ̀ kọ́ mọ́ ní sẹ́ni tó dáa láyé yìí èèyàn ránran ní ọ́ bí ìgbálẹ̀ akàn fẹ́ kẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ fún lóyún náà ni ah yé kẹ́kàn sọ. inú ìdí ìbàjẹ́ fa jẹ́ pé àwọn yòórí àwọn yòórí ìbàjẹ́ àwọn yòórí ìbàjẹ́ mọ́ba pé kẹ̀kẹ́ sọ náà dẹ́kun ọlọ́run ó tún máa bẹ́ẹ̀ yàn. ẹ bá kúṣẹ́ ilé fún lóyún ọwọ́ adìyẹyẹ ọmọ ọmọbìnrin tọ́nà ọba ṣe àpẹẹlẹ fún yín ọlọ́run ṣe àpẹẹlẹ fóbìnrin fa ìsáàmù ṣe àpẹẹlẹ fóbìnrin fa ẹ wá ń wọ́ra yín lẹ̀.

ẹ dákun subhanallah ẹ wo iyì ẹ wo iyì tí ń bẹ báwọn òbí rẹ tó ti gbé kú o òbí rẹ máa bẹ̀bẹ̀ ẹni tó yẹ kó máa bẹ̀ kó máa bẹ̀ ó wà ní ti ń bẹ ni ó sì wá àwọn òbí rẹ lẹ̀ àwọn òbí náà rí rẹ̀ ẹ ti ra yín tó lọ́ọ́ bá bẹ́ẹ̀ ṣe dáadáa náà tó bẹ́ẹ̀ ṣe dáadáa tó táwọn òbí wọn á bá tọ́ rẹ̀ kò ní jẹ́ orin rẹ̀ ibi tá a bá dé lónìí bọ́ọ̀mù ò rìnrìn àlùsùn náà kò lè yí àwọn ẹbí máa ń sọ́dọ̀ láwọn àwọn nǹkan tó ti lọ bó ti nù ọ̀dọ̀ àwọn alùsùn lẹ́ ti rí àwọn nǹkan tó ti nù láwùjọ yìí bí wọ́n fẹ́ fẹ́ ìyàwó kákọ́ pọ̀ òbí rẹ̀ tó bá sọ̀rọ̀ bó wà ń inú àmàlúmi ti àwùjọ yìí ti dọ̀tí ó pẹ́ tí ó fọmọ o ìmọ̀ ń bá àwọn ọlọ́kàn jẹ́ púpọ̀ zina ìmọ̀ ìmọ̀ ń bọ́ ìmọ̀ ìmọ̀ iyì tọ́lọ̀ bá fún yàn ìmọ̀ ń bọ́ lọ́rùn yàn ni kò wá nígbè kò nígbè yàn níyì má gbogbo gbogbo bí wá ṣe zina kò níyì má wọ́n ti bọ́sùn bọ́sùn bọ́sùn bọ́sùn kan tó dọ́lé ọkọ wà lẹ́ọ̀ níyì má wájú ọlọ́run ọba ọ sì wọ́ àwọn òbí rẹ̀ lẹ́lẹ́ ọwọ́ wọ́ wọn lẹ́lẹ̀ àwọn òbí rẹ ló yẹ kán máa bẹ̀ àwọn náà ẹ̀rọ̀kùtọ̀ náà ẹgbà ọlọ́run ti yìn àwọn ọmọ arẹ́ máa lòkè ó kúnlẹ̀ tipa fẹ́gbọ́ ẹgbọ́ ọmọ ọmọ rẹ̀ ó kúnlẹ̀ fún un ó máa halẹ ẹjẹ́ máa lọ́nú sí sójú eléyìí ṣe ọba bá àti tó wà fílẹ̀ ọlọ́run fi èrè sílẹ̀ fún yàn ọlọ́run bá sọ́nà Al-Qur'ani Karim ó ní qad aflaha al-mu'minun múmi mùmínì ti jèrè ẹni bá ló ti jèrè káwọn èèyàn ní kò jèrè ó jèrè àbí ó jèrè ó o lára àwọn nǹkan tó yẹ kí yẹn ló lè fa ìjèrè fún yàn ọlọ́run ọba má jẹ ọlọ́run láwọn mùsùlùmí ti jèrè àwọn alẹ́dínà hum fi salati khashi'un àwọn tẹ́kọ́ tó bá ń kírun irun wọn yìí ìpayọ̀ ọlọ́run ọba wọn bẹ́ẹ̀ fún wa ọlọ́run ni ó wá dájú pé walladina hum li furujihim hafizun nínú àwọn tí wọ́n jèrè lọ́dọ̀ ọlọ́run bọ́wọ́ ni wọ́n ti jèrè ayé dálì kìyàmà òun ni gbogbo ọkùnrin àtobìnrin ni wọn ti jèrè illa ala azwajihim abẹ́ wọn kò kankan míì rí àfàbẹ́ ìyàwó wọn àbọ́kọ̀ọ́ nìkan náà ni àwọn ọmọ malakat aymanuhum àbẹ́ àwọn tó yẹ pé ìkápá wọn ń bẹ lọ́wọ́ wọn èyí àwọn ẹrú nígbà tẹ́rú fi wà má ọmọ ọ̀dọ̀ rẹ o máa tu ọlọ́run nípa iná ọmọ gbẹ́rù mọ́lùmín àwọn eléyìí wọ́n yé sẹ́ni àbùkù lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n yé sẹ́ni tá máa bú lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run nípa man fáwọn ibi tọ́gọ̀ wọ́rọ́ ha dáálí fáwọlẹ́ àhíkà ọmọlẹ́ àdù ẹni bá fi wá lè gba ọ̀nà míì tó fi mú adùn jáde lára rẹ̀ ọlọ́run ẹni yẹn ti sì ní èsì kan dáadáa ó tẹ̀sí wá kó ń bàjẹ́ láwùjọ yìí ẹ mọ àwọn ọkùnrin àti obìnrin wọn para wọn lọ́ba yìí láwùjọ yìí lójú sí wàláì omi àfọkà wọn lọ́rùn àwọn mi àtúntò ti àwọn báyìí àwùjọ yìí ẹ wá lọ́lọ́wọ́ sànù wa ìbínú yẹn iná ìbínú àwọn náà ń fẹ́ lọ́lọ́wọ́ sí àti ń fọ́ kí lọ́ọ́ ṣe kí lọ́ọ́ ṣe ó sì ṣe àwọn àníṣe àwọn náà ibo ti rí níṣe yìí àmọ́ ó da púpọ̀ tó bá pẹ́ a mọ̀ pé àwọn ìyá tí ń jẹ wá nílùú yìí àwọn nǹkan tó fa yìí ní kò ní bá dáa tó àmàmà Buhari lẹ́mọ̀ bú Buhari wà láì sọ ẹkún lè bá à tí ó dàbí ẹ̀ta gbá ìlọ ẹ̀pá mọ̀ náà nù. bẹ́yìn ò bá sì gbádùn tó bá ní ọ gbádùn fa ìyìn gbádùn bò mo gbádùn a ní nǹkan sí ọ nǹkan kò ṣe mí tẹpẹ́tẹ́ yìí nì kò ní lọ bí tí wọ́n ti wò sàn àìsàn wọn pẹ́ lára ẹ̀ àṣẹ àwọn nǹkan tá à ń ṣe tí ọ̀dà tọ́lọ́ làgbọ̀rọ̀ ṣe wọ́n tá à ń ṣe wọ́n ó ní ń fa ìyá yìí àmọ́ àwọn ọmọ ní ń fa ẹ̀tún change government ni kọ́dà kẹ́yẹ̀kọ́ Umar bin Khattab Umar bin Abdul Aziz ẹ lọ jí wọn nù sáré kẹwàá ní kí wọ́n á ṣe ìjọba Nàìjíríà yìí wọn ò ní rí ṣe yóò dàrú ẹni tó bá dáa jù ládàáyé kẹ́ni kó wá ṣe Nàìjíríà yìí kò lè rí ṣe. nítorí pé awa gẹ́gẹ́ á ti kọ́ kò sẹ́ni tí ó kọ̀rọ́pì ẹni tí ó bá kọ̀rọ́pì nàìjíríà ìgbẹ̀rún ni ìwọ ìsọ̀ ti báyìí ẹwà ń káńsílọ̀ tá a máa ń yàn láti láwùjọ wa ni bí bá ṣe dáadáa fún dáadáa tí ò wá rí ilẹ̀ rà àwọn ilé ìwé ah, ah, eléyìí ò lè owó tó ń tẹ́lẹ̀ wọn lọ́wọ́ tẹ́fẹ́ wọ́n fún lídà ti stéètì lídà ti local government lídà ti wọ́ọ̀dù olóògbà ń bẹ̀ àwọn yẹ́ẹ̀ àwọn olóògbà ń bẹ̀ àwọn ọmọ ojú ọ̀nà yíyọ nípajá àwọn olóògbà ń bẹ̀ ibẹ̀ ló ti rárá lẹ̀ wọ́n ní àwọn ilé rá eléyìí ò lè ṣe mọ́ láéláé wọ́n gbé ọtí ẹnu omi ọ̀lẹ́ mú so bí ìlú ìṣeré so àwọn gbogbo tí jẹ́ ìbàjẹ́ àwọn ọmọ àbí ọlọ́wọ́n bá balẹ̀ kí ọlá mọ́tà àrò ẹ̀mí wa fún ọwọ́ náà bá ọlọ́ la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أداك طلبا àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run wọn bá ní Muhammad ọ̀rọ̀ zina tí a sọ tani kò dáa àti ka àwọn àyà tó ní zina ọ̀dá àti kà fúnra wa àti àwọn àlàyé nínú àwọn nǹkan tí ó lè máa fa zina tọ́lọ̀ ń kọ́ di rẹ̀ fún wa ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ fi ní bí zina ṣe òun la fẹ́ ṣàlàyé ní ṣókí àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ká filẹ̀ ní ká má sí míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ká sí ni lára àwọn ọ̀nà tí ọlọ́run fi dẹ́rù fìnà bà wá pé ó yẹ ká lè jìnnà sí iná pẹ̀lú eléyìí o ìyà tí ń bẹ fẹ́ tó ṣe jìnnà láyé kí wọ́n lu ní ẹgbàá ọ̀ndẹ̀dì wọn ò lu yẹn láwùjọ yìí rí kárí tábà bá ti fẹ́ ti ń lu ẹ tó yẹ sí náà ni wàláì àánú ti kíni wá wà pò àmọ́ àbí tẹ́tí ń lu rí akẹ́kọ̀ọ́ àti rẹ̀ àníkọ́dà yẹ rí láyé ọlọ́kójú sẹ̀ lójú ẹ̀mí akátó kù láyé àmì ò ń ṣe díẹ̀ àmì ò ń ṣe díẹ̀ o tó ní wọ́n ní lọrin àgbákòtò àdéhùn tí ní ìná àwọn afáyín náà ló wí bẹ́ẹ̀ o eléyìí ò sínú kùhán abiyọlọ́wọ́n bàbá alekiola bó ṣe kó àlẹ́ mi wa nù kọ́lọ́njó sojú ẹ̀mí ẹ wa tí wọ́n fi máa fìyà jẹ tó bá ṣe sì ní láyé báyìí kọ́lọ́njó sojú ẹ̀mí wa ọlọ́run àwọn nǹkan tó bọ̀ wà lẹ́mi wa láti jẹ́ mùsùlùmí ni o tí ò bá sílẹ̀ mi wa àlébọ̀rùn dáadáa tí ò bá sílẹ̀ mi wa pé òfin ọlọ́run ọba kó ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ kò ní bọ̀rùn dáadáa tó lára àwọn kọ́tẹ́ máa gbẹ̀ngbẹ̀ rẹ̀ ni ó ní jẹ́ káwùjọ yìí já bí ẹ bá kówó jẹ nínú ẹ bá kówó jẹ ó ń jẹrú ẹ ò ní ti tó ṣe sì ná rí ni láàyè wọ́n wá wá àwọn wọn bá mi òkò máa sọ fún lókèrè wọn sí èkú náà yóò láyé bí jẹ́sìn lẹ́lẹ̀ ọba rẹ̀ ní káńsọ̀ ẹ̀ tàbí ìṣẹ̀kọ̀ rí wọ́n dì ẹ̀ lóko ẹ́ iná ọlọ́wọ́ àwọn yòó ní ṣe má. aburú ti ń bẹ láwùjọ tí wọn lò fi ma aburú mọ̀ fi mọ̀ fẹ́ sí ni wàláì dàbí wàláì dàbí àpò gbọ́ aburú wọn ti lò fi ọlọ́run aburú mọ̀ fẹ́ sí ni ẹ bí tí lónìí wọ́n sì wá kàyàn lónìí yá ìyàwó rẹ̀ táwọn òbí yorùbá ti lé lọ́sẹ̀ gẹ́gẹ́ wà láì láàbí wọ́n sì kalẹ̀ fún ayá sílẹ̀ rẹ̀ lọ́sẹ̀ gẹ́gẹ́. bákan náà lára àwọn nǹkan tó wọn bá fi dènà dènà ó ní àwọn obìnrin tó máa ti bàlọ́gọ̀ ká máa lo jẹ̀lìbáàb ara àwọn nǹkan tó lọ́n tó ní ká fẹnu tẹ́ bá ń ṣe àwọn nǹkan báyìí ẹ̀ ní dídì náà ẹ wo àwọn èèyàn tí ń takò jẹ̀lìbáàbù lónìí yóò bá gan wọ́n kéwọn onídìrà ni ẹ̀há dáa ẹ̀hẹ́ ọ̀dá kí wọ́n sọ ọlọ́kọ̀ọ́rẹ́ àbílí àbílí ọlọ́kọ̀ọ́rẹ́ sẹ́jà ni àbí kùkù ọkùnrin àbílí àbílí zìnà obìnrin tó wá lọ lè bá tó bá ti kó rẹwà tó tó wá bojú tó bowó tó bọ́sẹ̀ tó bora tó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tá a gbọ́n ẹ̀ bó bá ti kó rẹwà tó kọ́dà àwọn akùnrin lè wò pẹ̀lú gbogbo ti múra náà nǹkan tí ń bẹ lábẹ́ jábù ní àwọn akókò bá obì bá múra báwọn ni kò sí ọ̀tún bẹ́ẹ̀ ọ̀lẹ́ síjú wò. ó sì rẹwà púpọ̀ àmọ́ ara wa ò mì ẹ̀mí wa ò mì.

tí bá fẹ́ jáde kó lé ẹran báyìí lórí yóò máa rùn láàyè bó bá jáde yóò wá makeup yóò fi tàyà tẹ̀yìn yóò wá ṣe pọ́npọ́n tó bá kọjá wájú yín àtọ́mẹ́kí àtàgbàlagbà wọn wá wò ó àwò fèrèsọ̀ gírí ó ṣeéṣe kó má rẹwà tó ìtò kọjá ẹlẹ́kan àwọn kan ń fa sínú eléyìí ní ó gbà dìde sitani ẹ̀kọ́ lọ́wọ́ ní lọ́ba o lọ́ba àwèrè lọ́ba. òun náà lọ bá yóò àti báyìí wọ́n ti bẹ̀rẹ̀ náà nù subhanallah kò yé wa tó iṣẹ́ ti ń bẹ lára ìjáàbù pọ̀ ẹ wá ní ẹta sọ ẹ̀yin mùsùlùmí ó mà ṣe o ó mà ṣe o gbogbo ẹni tíyàwó èròjà àbùnú nǹkan mà ń ṣe ọ wọ́n ti yọ́ fún alára ìyàwó rẹ̀ jànù wọ́n lára àbí wọ́n ti gbá lẹ́kẹ̀rẹ́ ti gbá lára àbánilẹ̀ ah, gbogbo bí ẹ̀kọ́ máa dá wọ́n lè tẹ̀lé àìdá ẹlòmí ò rí láìdá kí náà ìrọ̀rọ̀ báyìí kò rí láìdá kò lè gbá ẹni ẹlẹ́tí péye kan fọ́kẹ́ ẹ̀wọ̀n báyìí kò ní gbá létí tọ́nà ọ̀fọ́kàn tẹ̀lómi. tòyàwó yìí ti wá di búrẹ́dì tí wọ́n ti sálẹ̀ gùn báyìí ó ti wá di súùtì tẹ́ra pẹ́bò

gbogbo wọn tẹ́ tí ọmọ obìnrin náà tó ti bàlágà tí ò lo jẹ̀lìbáàbù àgbákò náà fi wọ́n ti láwùjọ wàláì làbí wọ́n fi wọ́n ti àgbákò ó kú tẹ́yìn náà lọ́rùn nítorí léyìí bá ọba fẹ́ kí ìsìn náà ṣẹ́kù kókò láwùjọ yìí àwọn ọmọ rẹ obìnrin kan máa lo jẹ̀lìbáàbù ìyàwó rẹ bí wọ́n bá gbà wọ́n fi dáàbò bò wọn nù wọ́n fẹ́ dáàbò bò àwọn ọmọ rẹ tẹ́ ti bàlágà kó onídìíwé ká kò sí anídìíwé ká kí ni máa ń ṣe nǹkan pẹ̀lú ìwé yìí náà kò ní ríwé ká kó jọra wọn yóò ríwé ká ọlọ́run ti sànù àwọn mùsùlùmí lónìí yóò ríwé ká dáadáa báyọ̀ ọ̀rọ̀ yunifásitì kò kó bo gbogbo ara rẹ̀ kó má ṣiṣẹ́ kankan kù ìwọ ti dáàbò bo àwọn ọmọ rẹ̀ bí ti nánu ó kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ìyàwó rẹ̀ náà kọ́ dáàbò bẹ́ẹ̀ ìwọ náà ti dáàbò ìyàwó rẹ̀ kó bí ti nánu yẹn bákan náà ara àwọn kan tí wọ́n ń fa sìnà òun ni kóbìnrin kó máa dá tíráàbù ara àwọn kan tí Islam fi dènà sìnà nù olóbìnrin ò gbọdọ̀ dá sẹ́rìn àjò àwọn àbábọ̀ láyé o àwọn àbá tí ò dá ó ní aláṣìbà nẹ́bí nù torí tóbìnrin lọ sí NYSC ẹ dákun ájì òjú NYSC tó lè lọ tó lè má dé ẹ̀mí abọ́lọ́wọ́ èkó òde ṣebí ájù ájù tó jẹ́ ọ̀ràn èèyàn ó jẹ́ ọ̀ràn èèyàn bí ẹ bá ṣe kò sọ ọ̀ràn èèyàn ó di kèfè rí èèyàn ti lè ní wíyẹn sọ ọ̀ràn èèyàn kó má di kèfè rí báyà ó tún lè gbòkàn ọ̀dọ̀ ọlọ́run ájù ilẹ̀ arábìnrin lọ́wọ́ fẹ́ lọ ọlọ́run ní kò bọ̀ ọ̀dá lọ ànábì kò bọ̀ ọ̀dá lọ àbí kó lọ pẹ̀lú àbẹ̀wọ̀ rẹ̀ ọwọ́ anẹ́nu wáyé sí láti ọ eléyìí èsì àwáwí awa obìnrin ò gbọ́dọ̀ dásìrìn àjò àwọn tó ti fa sílẹ̀ eléyìí ó ti wá di nọ́mà gbogbo àwọn ìyá wa wọn wà alápá ọ̀nà ẹlẹ́sẹ̀ wọn bẹ̀rẹ̀ ní sí gbogbo tó bá àwọn ìyá iná wa bọ́lẹ̀ wọn máa ti báyìí àwọn ọmọ ọkọ̀ wọn máa bẹ́ẹ̀ lókè àwọn ọmọ ọkọ̀ wọn ṣe aburú ní mọ́tò subhanallah ìyàwó torí gbogbo àwọn ọ̀nà burúkú ní rìn tó lára àwọn nǹkan tọ́nà ọba tó fi dènà sínú fún aláwùjọ ìlérè wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn torí àsìkò èyí tá a sọ yìí náà ọlọ́jọ́ sàǹfààní fún aláìtàrí fún ọlọ́run ẹni àwọn hálù súnà súnmọ́ wọn ọ̀rọ̀ sẹ́pọ̀ ọ̀rọ̀ jọpọ̀ ìgbà ń lọ lè ibi ìsìn sílẹ̀ àwọn ọmọ ẹ̀rọ obìnrin tí wọ́n sí bẹ́ẹ̀ tí wọ́n sáwùjọ àwọn hálù súnà àwọn ọmọ ọkùnrin tí wọ́n sáwùjọ hálù súnà àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sí bẹ́ẹ̀ òun ni wọ́n lè fi bọ́ọ̀lù pàánù yìí àmìlẹ̀ ìṣẹ̀lẹ̀ yòó wọn lè bọ́ ń tọ́lá àwùjọ yìí ti bàjẹ́ àbí ọlọ́run ọba pátápá tún àwùjọ yìí ṣe o fáwọn náà náà ṣe o wa sallallahu ala nabiyina muhammadin wa ala wa sahabi wa sallim. سبحانك لا حمى وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته